الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أنا أقول أتركاتك فمن أنا محمد lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ní níjẹ ẹjọ́ níbi tí a ti dúró níbi kìtàbù alhajj tí a ń bá lónìí náà gbólógùn mọ̀rọ́ náà ní hadithi tó ń sọ̀rọ̀ nípa tawaful wadaa a sọ fúnra pé ní tí èèyàn bá ṣe hajj pàápàá jùlọ tó bá ṣe àtàmọ́tòrò tọ́wá fòrò mọ́ lóbi oríṣi mélòó mẹ́ta alákọ̀ọ́kọ́ tẹ̀sí ni tọ́wá fòlùkọ́dọ́m ìyẹn náà ni ó mọ jẹ́ tọ́wá fò fún ọmọrọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ó ṣe ni tọ́wá fò ìlfàdọ̀ oníjẹ́ tọ́wá fò hajj ẹlẹ́ẹ̀kẹta ni tọ́wá fò zubairu bàbá rẹ̀ ó ní zubairu bin awam nínú àwọn al-asharatu al-mubashirin bil-janna nínú mẹ́wàá tá a fún ní ìró àlùjẹ́nà màmá rẹ̀ ní asma bintu abubakar ọmọ abubakar ni màmá rẹ̀ ti ṣe asma gẹ́gẹ́ bí aisha radiyallahu anha náà sì jẹ́ tó bá kírun ní mọ́ṣáláṣí mi yìí ẹni tó bá kírun ní mọ́ṣáláṣí mi yìí ẹni kwanu bi lẹ mọ́ṣáláṣí mara rẹ̀ yẹn náà lánàá fi ń pè ní alimọ́sídù nàbàwí fil Madina ẹni tó bá kírun. ẹgbẹ̀rún ló fi ní ládájú irun téèyàn kí mọ́ṣáláṣí mi lọ tó yàtọ̀ sí. illa ni masjid al-haram àfi masjid al-haram ti ṣe alkaaba tó wà ní maka òun nìkan ní ládàá tiẹ̀ tó pọ̀ ju ti mọ́ṣáláṣí mi lọ. wàsálàtù. mọ́ṣáláṣí mi yìí lọ àwọn àgbèsè mathematics kí yẹ kírun mọ́ṣáláṣí ànábì kí ló fi ń ládájú mọ́ṣáláṣí mi lọ one thousand kí yẹ wá kírun mọ́ṣáláṣí kaaba ó fi hundred ju mọ́ṣáláṣí ànábì lọ náà mélòó wá ní kaaba fi ló fi ní ládájú kákínú mọ́ṣáláṣí mi lọ yàtọ̀ sí mọ́ṣáláṣí ànábì. Ah. hundred thousand ní kéèyàn máa kírun kaaba kéèyàn wá kírun wákàtí márààrún àbí kò tẹ̀jẹ́ ní ti ń gbé mọ́ká ẹ̀rí kó sóríire ẹ̀wò ládàá ìbò ṣe pọ̀ tó. Kilo fati fà hadithi fi wá ní babul hajj ìtòfà náà ni pé a rò pé tá a bá lọ hajj àmọ́ sábà ń lọ Mẹdínà náà lẹ́yìn gbogbo òfin tá à ń sọ ládìjọ́ ẹ̀ ẹ́ òfin bóni òfin Mọ́kà àti àwọn àyè tá a ti ṣe ìbáàdà ní Mọ́kà bíi Mínà Muzdalifa àti Àràfà ni ṣùgbọ́n òfin ilé ìta kan bí ló ń lẹ̀ mọ́ tí mọ́ṣáláṣí ànábì ní. الحرمين الشريفين. ọlá tí ń الشريفين fún alḥaramain sharifain على méjèèjì tó jẹ́ àyè alápẹ̀lẹ́ alḥaramu limaki onikin onikin ni kaaba walḥaramu limadani ńkọ́ ayiwa yẹn yẹn ká mọdé lágbájá nínú haramu láìpẹ́ yìí níbo ló ló ń tiri káyikó maka lọ wa ètò ìsọpọ òun rí nínú kaaba káyikó mọdínà lọ wa ètò ìsọpọ òun rí nínú mọ́ṣáláṣí yìí ìyẹn náà ló fà látòrí king fad nígbà tí king fad rahimahullah ta'ala tó wà ní ọba saudi tẹ́ pé gbogbo àkóso lé ọlọ́run yìí onye ni ma mójútó gẹ́gẹ́ bí olórí ìlú ó ní kama kò ní xaadimu lixaramaini sherifaini ẹni tó jẹ́ xaadimu tó jẹ́ bọ̀yìbọ̀yì tí ń tọ́jú ilé ọlọ́run méjèèjì ìgbà tó lọ tán tí mẹ́líkọ̀ abdullahi náà débẹ̀ ó ní kama kò ní àníkíní. خادم الحرمين الشريفين من سنين ربي آيي لا يبيجي بكنا ننتيو أفمن مضاعفة الصلاة والأعمال الصالحة فيهما ينتهي بانكين بي لا داريو مدوبني ju ààyè míì lọ bẹ́ẹ̀ làwọn ẹṣẹ́ táwa ní yeti yẹn ti láwa kùránì náà ń bẹ nǹkan bó ni ó ti jẹ́ yóò ju tàyè mí lọ tí ẹ bá ṣe àfikàrù ń bẹ nǹkan yóò ju tàyè mí náà lọ ọlátọ́lọ́ ń dá àwọn àyè yìí nìyẹn ló fàdé pé ọlọ́ni wàmọ̀ yóò rí di fi ibi ilẹ̀ ha dín min azabin alim ẹ tó bá gbèrò láti ẹ̀ tí ì ṣe tó gbèrò aburú ń bẹ ìyá tí ó jẹ lọ́dún náà kò ń jẹ kékeré bí ni ẹ̀ṣẹ̀ téèyàn bá ti ń jí bẹ́ẹ̀ jẹ́ dọ́bù dúkọ́ ọ̀rá yẹ ilé ọlọ́run ó wá fẹ́ lọ sí mbẹ́. ẹni tí ń pèpè kúwe mọ́ṣáláṣí mi tí ń fọlùkọ́ àlùjẹ̀nu ṣé ládàá ni ó gbé àbẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá lọ fa nílé Masjidil Haram mi ńkọ́ ẹ̀ṣẹ̀ ń dọ́bù ni ó tún bákan náà iná mọ̀tò afọ́tàn Masjidil Nabawi ala gairihi min al-masajid bi الحرام كيف إيسو سواج الحديثي بني سانو طابا كما شلاشي نبي يوم في أكبرون لا دا جوتي أيميلو في مسجد الحرام مكة فكان أن المسجد الحرام أفضل من المسجد النبوي وأكثر المضاعفة bẹ́ẹ̀ látọ́gbọ́ inú hadithi pé bí mọ́ṣáláṣí ànábi ṣe lọ́lá tó mọ́ṣáláṣí ti kàába ó tún ní ọ̀la jùlọ. liajili azal fadil látàrọ láti ń bẹ fún mọ́ṣáláṣí méjèèjì wàtíl kalmudu afatifil amal alátara àdìpẹ̀lẹ́ ẹ̀sẹ̀ tí ń mọ̀ rí òbí hasafaru ilẹ̀ yìí mà ṣe lẹ́tọ̀ fún wa kéèyàn dirò kó digbá kó dẹrù níbo lè à ń lọ mo ń lọ mọ́ṣáláṣí alḥaram ní maka ni mo ń lọ mọ́ṣáláṣí anabawi níbo ní madina ìyẹn lè torí ẹ̀sìn ìrìn àjò kóńdù rẹ̀ wàjà kàṣàdù rọ́hálì ilẹ̀ yìí mà amama adahuma min albika ẹ̀wà ara yèmí tó yàtọ̀ sí wàlá yẹ jùú illa al-masjid al-aqsa àtúnfẹ́lẹ́ kẹta àwọn tí ń ṣe al-masjid al-aqsa nílùú Jerusalem ní Palestine kéèyàn wá dirù lẹ́nìí kó ló ń lọ mọ́ṣáláṣí kan mọ́ṣáláṣí ṣéwò lágbájá kan ìbádà yẹn lè rí ṣe ń bí náà hmm, mọ́ṣáláṣí yẹn ní ìwọ̀ kan ó lọ́lá kan torí ọlá ló wà bẹ́ẹ̀ kí ni ló fi tíráfù lọ bẹ́ẹ̀ ìrún tó ń bá kí ń bẹ́ẹ̀ onílàádà kẹ̀yàtọ̀ sẹ́wọ̀n mọ́ṣáláṣí mẹ́tẹ̀ẹ̀ta sọ yìí ọ̀tọ̀ nínú Islam ọ̀tọ̀ bẹ́ẹ̀ ẹ ara mi mi lé ní dẹ́ pé ẹnà ń lọ bì kan mọ́ṣáláṣí kan náà ń lọ ẹ̀tọ́ agbẹ́ kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ̀ sin séwù lágbájá síbẹ̀ àbí séwù jàbàlì tóóró ibi tó ti kọ́kọ́ kírun láyé nu àbí ká náà dé kíni káwọn náà dé bẹ́ẹ̀ eléyìí ò tọ́ kadigbadiro kásìrìn àjò lọ ilé ìjọsìn kan pé ó ní ládàá kan yánà ọ̀tọ̀ ká torí ẹ̀ travel kéde kọ́ lọ́ọ́ ṣe nǹkan ló kan lọ abẹ́ ọ̀tórí tiẹ̀ gẹ́gẹ́ lọ́ọ́ fi lọ. nkí o bá mu ni. tí a bá ní alọ Mẹdínà tá a bá lọ Sáúdí téèyàn lọ Mẹ́kà tó wà lọ Mẹdínà kí ló lọ́ọ́ ṣe jẹ́ mọ́. iṣẹ́ hajj kankan ò sí Mẹdínà téèyàn bá lọ Mẹdínà ó ní hajj. ẹ gbogbo ọ̀rọ̀ hajj tá a ṣàlàyé fún wa bọ̀ láti ibi oṣù mélòó ẹni bá sọ̀rọ̀ Mẹdínà kankan bẹ́ẹ̀. ṣùgbọ́n kí lóò ń lọ ṣe Mẹdínà lè masjid dé láti lọ bẹ mọ́ṣáláṣí wo náà ni ó sì tó torí ẹ̀ travel. ẹlòmíà ti fi ṣe pé òun fẹ́ lọ bẹ sàárẹ̀ ànábì wò tí èèyàn bá torí sàárẹ̀ ànábì travel ẹ̀ṣẹ̀ ni àìtorí rẹ̀ travel afẹ́ lọ bẹ sàárẹ̀ wò ó sì bẹ sàárẹ̀ òun bí tọ́ bá wà náà ni ṣùgbọ́n tí wọ́n bá dé mọ̀dínà torí mọ́ṣáláṣí lè yẹn ti lọ ìyẹn a lè lo opportunity ẹ̀ láti ṣe kíni láti bẹ̀ sàárẹ̀ wò ìyẹn ló fàdé pé nù ṣẹ̀rí àgọ́lọ́ abẹ́ lọ mẹ̀dínà abẹ́ lọ bẹ́ sàrí ànábì wò mọ́ṣáláṣí ni àtòrí ẹ̀ fíkì ni àtòrí ẹ̀ ṣìrìn àjò. bákan náà anna al-amala saliha yafdul. àtòrí gbọ́ nínú hadithi pé àwọn ṣe olóore tá a máa ń ṣeun ẹ̀sán rẹ̀ a máa pọ̀ jọra wọn lọ láàyè kẹsì kan. wàyùdọ́ àfùbífádìlì zamanihi wà màkàní a máa jẹ́ ẹ̀san rẹ̀ a máa pọ̀ ìgbà míì ju ìgbà míì lọ lásìkò kan sásìkò kejì lápèjúwe nínú Ramadan àwọn sẹ́ẹ̀rì tá a bá ṣe ẹ̀san rẹ̀ a máa ṣe kí ni a máa pọ̀ bákan náà lànà sọ̀rọ̀ sọ́lá sọ pé nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zulhijja tó yẹ pa bẹ̀rẹ̀ rẹ̀ ní nǹkan bíi Monday ẹ̀yin tí yẹn máa ṣe ní àsìkò àmọ́ lékún ní láàdá tábà wo àsìkò tá a ṣe torí àsìkò láàdá rẹ̀ fi pọ̀ bẹ́ẹ̀ ni rọ̀mọ́dọ́n náà bẹ́ẹ̀ ni láyélátúl kọ́dọ̀ òru láyélátúl kọ́dìrì tẹ́ pé ní ànábì ní ẹ̀sẹ̀ rí mọ́ sí kínní yóò máa ṣe dédé téèyàn fi ẹgbẹ̀rún oṣù ṣe. káìpọ̀ ka kùránì yíṣu kan lóru kan ọwá ka lóru kejì ọwá bọ́sí láyélátúl kọ́dìrì ládàá rí ó dọ́bù eléyìí fi hàn pé ní àwọn àsìkò kan wà tọ́lọ́ máa ń jẹ́ kí iṣẹ́ máa dọ́bù bákan náà wà á máa ká ní àti kíni àtàwọn àyè irú àyè tá a ti rí pé ẹ̀sán tí pọ̀ náà ni kàábà tá a sọ fúnra rẹ̀ àti mọ́ṣáláṣí ànábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tàwọn àyè àtàwọn àyè míì náà tẹ́sìn sí kíni tẹ́sìn là àdúrà tá a bá ṣe láràfà àlè fi wé ti bòmí torí pé àyè àyè pàtàkì ni bákan nínú àsìkò ànábi ní àwọn àsìkò kan wà lọ́jọ́ júmọ́ àtẹ̀yìn bá bẹ́rẹ̀ yóò gbà bákan náà nígbẹ̀yìn ooru tí ilẹ̀ bá fẹ́ mọ́ eléyìí jẹ́ oyè wa pé ní àwọn àsìkò kan wà tẹ̀sán ẹsẹ̀ máa ń pọ̀jà àsìkò míì lọ bákan náà àwọn àyè kan wà tí ládàá máa ń lékún mọ́ṣáláṣí ànábì ẹ̀rí tẹ́ bá dé màdínà yóò lọ mọ́ṣáláṣí ànábì wà ìsọ́lì fi èyàn ti kírun bẹ́ẹ̀ tẹ́ bá dé bẹ́ẹ̀ ọkàn yìí náà bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ kọ́ ah ànábì àwọn sàṣọ́lá tá ń tẹ̀lé ibi dédé kíni títí ń kírun rè wà sọ́lá tó fi khairu min alfi sọ́lá fi mọ̀ síwá. dájú tí n ta bá kí láàyè mi lọ àyàfi mọ́jìlì làrá wàlá tó ṣàdù rihal ilà ilé a sì lè torí mọ́ṣáláṣí kan sì rìn àjò àyàfi tó ẹkọ mọ́ṣáláṣí ànábì là ń lọ wàyí là ní mọ́ṣíjìlì haram àbí mọ́ṣáláṣí kaaba wà ní mọ́ṣíjìlì aksọ àbí mọ́ṣáláṣí tó wà jerusalem hakaza sábàtà fi sọ̀hìn hain ó ti ní Senegal ẹnu omi tó ti tani sí ẹ ènìyàn àtù èrè àmì nílùú wa iná ni ẹ lọ oríṣiríṣi àwọn ìlú torí kíni torí pété sí lágbájá sí ìlú mọ́ṣáláṣí báyìí ni ìbẹ̀ ló ti kọ́kọ́ kírun àmì àtújáde kóńlù yìí náà ń lọ ìlú mi ìtọ́fẹ́ lé mojúmọ́ kà lọ lọ mọ́ṣáláṣí wọn tó wà mẹ́ẹ̀ yàrá àdéhùn bá débẹ̀ lọ sí náà dáadáa ni ẹ̀tọ́ ń lọ Pakistan gbogbo ilé àárí ẹ̀rí fún náà. wọ́n ní wàlúmọ̀ṣúrú bíi nọ́ọ̀sì wàlúìjùmọ́ wà kọ́sùdù sáfàr ilà masjid ilé sọ̀lá ti fi wọ́n ní ìta rí fún. tí ẹnu sì kò lé lórí pé alẹ́ torí ẹ̀dà níyẹn ni pé à ń lọ mọ́ṣáláṣí ànábì láti lọ kírun níbẹ̀ kọ́lá sheikh ọ̀yẹ́sálìmù alẹ́ ànábì náà sọ́lá tẹ́ bá wọ mọ́ṣáláṣí ànábì ẹ̀rí tó dé mọ̀dínà èyàn lọ sálámà sánábì pẹ̀lú ẹ̀pẹ́ ní àyẹ̀kẹ́ máa ń lo àdísì kan tó wà kò ṣe tọ́ ìfù lásán mọ̀ òdò ní àgbélẹ̀rọ ni pé máa ń sára ní àbí máa ń sára lùmọ̀dínà ẹni tó bá wà lùmọ̀dínà wàlámù yusallim alayya tí o bá wá yà sálámà sí mi fàkọ́díjà fáání ó ti wò wá òmùgọ̀ sí mi eléyìí sàdís ọ̀rọ̀ àgbélẹ̀rọ ni ṣùgbọ́n nínú ẹ̀kọ́ nígbàtí bá dé Mẹdínà kọ̀rọ̀ sánábì sánábì mùsítẹ́kìbìlà al-hujra mùsítẹ́dìbìrọ̀ al-qibla kó fèsì ujúrọ̀ ànábì ibi tán ṣe sí tó bá fèsì yẹn yóò kẹ́yìn sí bó salamu alayka ya rasulillah ya rasulallah yóò salamu salamu bẹ́ẹ̀ yóò ti tubọ́ síwájú dẹ́ wa yusallimu ala abi bakr wa umar ya salamu alayka ya aba bakr siddiq asalaamu alayka ya umar yóò ti máa lọ kò ju bẹ́ẹ̀ náà lọ. yóò máa lọ wàlá yẹ́dìí mustaqbila lẹ́xọ́jọ́rọ̀ kò ní máa ṣàdúrà lẹ́nu tó ìyẹn ló fàánà náà fífa àwọn ọlọ́pàá síbẹ̀ ẹ máa lé wọn. ẹlòmí àdúrà ni ó bẹ̀rẹ̀ ṣe pé ó ná kàlùkù àìbí tó ṣe ànábì sí tó yẹ pé ó mọ àwọn ṣéwù ṣéwù tí ò ti ẹ̀jẹ̀ kankan tó ń filẹ̀ lu àwọn tó máa rá bàbá mẹ́ kátó pé òun à ń bi sáré ta ni ànábì ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ló bá dóde tó wọn bá ń ṣe lọ bí tìyàn tán sí sílé tán lọ juwó síbẹ̀ tán pẹ́ mbẹ́ ọ̀gbẹ́ta ànábì ti ẹlòmíín sì rè kéde pàdúrà ló bẹ́ẹ̀ sẹ́ ìyálẹ́nu ká ibi tó lè fi wá rè onígbà tí ó mọ ṣe nǹkan mi tí kódà ẹlòmíín láyé sẹ́ fẹ́ẹ̀tì táwa ni yóò fẹ́ mọ kámẹ́rà rẹ̀ lẹ́nu bá kámẹ́rà kò sí lè fi ṣe ní wọn fi yẹn yẹn kódà ní wọn fi ṣàdúrà ní wọn mọ̀ sàwọ́ láàyè yìí. a sì kọ kéèyàn gbóhùn sókè níbẹ̀ assalamu alayka ya rasulullah ẹ̀pẹ́ nu yàrá náà ti pẹ́ nu yàrá ló wà ń jọ sísè ká gbóhùn sókè nígbà tó wà láyé tọ́lọ́ ní ayẹ lọ́nà nínà lẹ́bí náà fọwọ́sọ ẹ má gbóhùn iṣu ohun ànábì lọ ọlọ́wọ́n sọ lóyún iwájú pé nílẹ̀ nínà yìí náà dúró dẹ́ kàmí wàrọ̀ ìlú hujurat àwọn tó dúró lẹ́yìn ilé ẹ̀yìn ilé nìwọ́n náà wá ń ṣe tó fèsì yàrá rẹ̀ táǹkì mọ̀ọ́mọ̀ jáde sí wa ìwọ́tọ́ ń kígbe ń sìn náà pàápàá jọ̀rọ̀ ẹ̀ ń gbà tánàbí ti kú táyé tẹ̀ tẹ́ sàtì ẹ̀mọ̀ ká níbi òtìyẹ̀ tó dáhùn gbà ìsín kò sí kínní kò dáhùn ẹ̀ ní ọ máa pè ọlọ́run ẹ̀ kọ́ pè kọkàn sálámà sí ni ìwọ́tọ́ wa ń kígbe ní sìn àwọn tẹ̀ tó wá ń pè àbí sálámà náà lọ wá ń kígbe tiẹ̀ tó fẹ́ bójú táwọn yìí lọ ọlọ́run náà tẹ́ ṣe ní أكوكابوس أوكي لأنه من في التوكيل والحرمة كحياته أنت ربي بي أنا يعني ما أصلا ما سيقول لهم باتو على أي تابو رتابا بمارا لبين لا سيقول لهم باتي وسيما الإمام بن قيم قال الاعتمار في أشهر الحج أفضل من سائر السنة بلا شك ẹni ká ṣe umrọ ní oṣù hajj umrọ làwọn tún bá sọ́nbì ẹni ká ṣe umrọ ní oṣù hajj ó lóore ju ká ṣe nínú àwọn oṣù míì tó yàtọ̀ sí oṣù hajj lọ oṣù wo lóṣù hajj jẹ mọ́ Zulhijja Shawwal Zulqaada Zulhijja ká ṣe ń bẹ lóore ẹni gbogbo mọ́tò ti ń lọ mọ́kànsìn ọ̀pọ̀lọpọ̀ mọ̀dínà ni atọ́tẹ̀ ìlọmí bóyá bí oṣù ọ̀sẹ̀ kan náà lò ẹ̀mí ti padà sí bọ́bá yẹn mọ̀ká ẹlẹ́mọ̀ ti ṣe ọmọrọ̀ rẹ̀ kó mọ̀ rẹ̀ tí kí ló kú bá kó mọ̀ rẹ̀ tí hajj tó kún kan bí tí ò tọ́sẹ̀ méjì mọ̀ ṣe hajj ó bẹ̀rẹ̀ ẹ̀mí tọ́tẹ̀ ń dé bóyá mọ̀dínà náà kọ́ wà tó mẹ́wàá rọmọdán àyàfi oṣù rọmọdán torí pé anabi muhammad sallá ó ní al-umrah fi rọmọdán ta'dilu al-hajja yẹ pé kéèyàn ṣe umrah ní oṣù rọmọdán ó ṣe déédéé ládàá tí mi fún àjì àlẹ́ ìfẹ́ káwọn pé ládàá umrah ní rọmọdán ó pọ̀ ṣùgbọ́n lẹ́yìn rọmọdán kò tún sígbà tí umrah tún ní ládàá tó pọ̀ tó ó jẹ́ àwọn oṣù hajj fa inna Allah lam yakun li yakhtara li nabi sallallahu alaihi wasallam illa awla al-awqat wa aqaha biha ani torí kọ́ kafa nàbí àbíkọ́jẹ́ pé yìí tó dáa jù ní. fàkàdé ti rún. a ní torí pé àwọn ọmọọrọ tá nàbí náà ṣe oṣù kí ló ṣe oṣù hajj fàáfìlì aṣọ kọ̀dí kàṣọ́fù ha bí àfìlì ìbáàdà a ní àwọn oṣù yìí ti ṣe sáré fún kékeré ní ọmọ rẹ̀ yẹn náà làwọn olóyìnbó mọ́ kìíní lẹ́sà kìíní hajj. gbogbo ìgbà ni a lè ṣe ṣùgbọ́n àwọn oṣù hajj ló tún lọ́la jù lẹ́yìn tá yọ afa ẹni ìyapa ẹnu lórí ọ̀rọ̀ kan pa pé ní ẹ̀sán ta ni yóò máa pọ̀ ẹ̀sán ẹ̀rún ta ni yóò máa pọ̀ ní kaaba àti mọ́ṣáláṣí ànábì àwọn ní ṣe eléyìí ó mọ lórí irun nìkan ni àbí gbogbo iṣẹ́ ìjọsìn tá a bá ṣe láàyè yìí lẹ́sẹ̀ ló mọ pọ̀ ju ti àyè mi lọ. wàsọ̀hí bàbá ní yìí tó fẹ́ sọ̀hí tó fẹ́ tẹ̀wọ̀n ju ti àlè ọmọ gbogbo ìjọsìn ni ìyẹn pé kuraani tó bá kà ń bẹ bẹ́ẹ̀ ni ó lè lájú yìí tó ẹ segin ni tó kà láàyè mi lọ àdúrà tó bá ṣe ń bẹ yóò lè lájú yìí tó bá ṣe ní àyè mi lọ ìrántí ọlọ́run tó bá ṣe níbẹ̀ yóò lọ lájú yìí tó ṣe láàyè mi lọ kára gbèpè wá sílẹ̀ máa gbọ́n bẹ̀ ńkọ́. yóò lọ lájú tàyè mi fà tẹ́ pé nínú tí àwọn ìjọba Saudi ṣe ni pé àwọn àfa gbàgbàgbà pàápàá jùlọ ní Madina wọ́n jẹ́ mùdárìsù bẹ́ẹ̀ lé ẹ̀yìn mọ́ gírípì báyìí tá à ń ṣàlùkò ní síjọ́ kan ṣàlùkò nù alùkò mẹ́rin ló wà wà mẹ́ ibi tí wọ́n bá ń lọ lọ́mọ nínú mọ́ṣáláṣí kan náà torí gbogbo àyè alẹ́ dé bí ilẹ̀kùn kẹ́ bí káwọn lè pàdé mọ́tà ẹ̀ jáde ibi tó dé gbogbo ara bàyí ó mọ̀ wọ́n bẹ̀gẹ́ sálíkọ ẹlòmíì bóyá mẹ́yìn one thousand lẹ́wọ̀n ẹ̀mẹ́ ṣé ká bá délé máa ṣe bìkan bí ṣe kò gbọ́n mi rọ̀ ẹ́ lè máa ṣe bò kí ṣe kò sọ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú mọ́ṣáláṣí náà dẹ̀nu. pápá jùlọ ẹ̀yin mọ́gúrúbì àtẹ̀yìn sọ́wọ́ oríṣiríṣi dárúsù. ẹnu òtún kò pé ṣé ẹ̀sán tán ni yóò mọ òyì sínú mọ́ṣáláṣí kàábà gẹ́gẹ́ ló mọ ẹni àbí ó mọ ní gbogbo lẹ́ haram ẹ̀kọ́ adé sọ tó jẹ́ haram fún ẹjọ́ ibi tí mọ́ṣáláṣí dé bọ̀ ibi tí báńdìrì haram dé ta ló fà láyé sí anábẹ́ọ̀dà sọ́lá lápẹjọ káyọ̀. náà ṣe kíni ló wà ká tó gbé lọ́wọ́ ajíbáyé ó parí sí ìyá nẹ́bà ṣé gbogbo ẹ tó wà lẹ́sẹ̀tì ní ọmọbọ̀wé àbí tó wà mọ́ṣáláṣí nìkan ní ló ń bá rí wọn ni wàsọ̀hí ṣùmọ́ọ̀lìhà lè ọmọọ̀mọ̀lì haram wọn ni wàsọ̀hí tó rinlẹ̀ ni pé ṣùmọ́ọ̀lùhà ó kó gbogbo ẹ̀ sínú gbogbo ẹ̀ tó wà láàyè haram ni ọmọọ̀mọ̀lì haram lórí pé kẹlẹmọ haramu náà kó gbogbo gbogbo àyè yẹn ìyẹn ló fàtọ́ yẹ pàwọn míì láwọn tẹ́lẹ̀ míì tó súnmọ́ kàába abáfọ́ mi ń fatiwa pé gbogbo ẹ bá kún lásìkò tí ó kún tó tún kúndé sa tó wá kúndé gbogbo àwọn òtẹ́ẹ̀lì tó lé kíni tó wá bẹ̀ wọ́n tó bá ń tẹ̀lé tó bá ń kírun lóòtẹ́ẹ̀lì yẹn náà kí ni wọ́n náà ṣe ẹ́. Eh? kẹ́ mi ò bí ó kì bí twenty nìkan ibi tó kẹ́ gari kò ń kó mọ́ nínú haram ó ti fún wa bá ń bẹ̀ ẹni inú haram náà ní òun náà wá àbẹ́fẹ́ yẹn náà fi là dùn apá ṣé kẹ́ yẹn náà fi là ló tẹ̀lé àbí kí wọ́n lọ ní mọ́ṣáláṣí inú haram náà ni mo ṣe kí ni ni mo wá yìí tó sábà ti ní àyè yẹn náà kó sínú haram mo rẹ̀ ní pé tó bá kírun bẹ́ẹ̀ irun ẹ̀ lọ ìyẹn pé láàdá yìí wọ́n ṣe aláàjì bá bọ́ fún kó sì pé ń tó wà nílà ń sọ ẹni tó ti bèrè tó ti ṣe gbogbo ẹ̀ tó ti tó ti pé ìrọ̀m tí wàá padà rí ṣe wọlé ìsọ̀rọ̀ àbí ìnira kan ló bá a. ta wo nu jẹmẹ hajj kọ́ ló fẹ́ ṣe gbà wọ ó fẹ́ ṣe múrọ níbo náà ti kọ́ di àyè olódó sí àyè là ń pè òde ibi yá tó sọ fún usman pé lọ́ba abá ara mọ́ka pé àbájá wa o torí pé lágbàtà ti lánàá bí kò ní mọ́ka àkọ́kọ́ tó fẹ́ wọ̀ padà lẹ́yìn ọdún mẹ́fà gbáko bọ̀tẹ́ mọ̀ pé bóyá ajá ti wà ń lé àbájá wa fẹ́ ṣe ọmọrọ̀ ni o kátó wá pọ̀ fún un ó sì ti gbé ìrọ́mù láti láti bolo ti gbé ìrọ́mù níbo ló ti gbé ìrọ́mù ẹ́ ẹ́ lórí ọ̀lẹ́ ìfà ìgbà tẹ́tí mọ̀ kí mọ̀dínà ló ti ń bọ̀ lórí ọ̀lẹ́ ìfà ló ti gbé ìrọ́mù wá fẹ́ wọ̀ ló tán bí kákan mọ́ wọlé bá lójijì. Kama tó sọ di ogun lórí kàyọ̀ǹda wọ́n padà kọ́ fún nígbà tó kọ́ fún anábì sọ́sì má dé wọn àtọ́wọ́ bá tẹ̀ wọ́n yóò dọdún mi ó sì ti gbé ìrọ́mù ìyẹn ti bọ́ ìrọ́mù bá ó dómi tó ṣe kíni ó ti bẹ̀rẹ̀ sọ́tẹ̀ já ọmọ kẹjá bọ́ sọ́ra lẹ̀ fàhálà kọ̀ọ̀rọ̀ àṣàwò fárí rẹ̀ bí ìgbà pé yẹn ti ṣeré ó múrọ́ tó ti ó ṣe kíni tó kébi tí ó parí rẹ̀ sínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ umra kò ní ṣe bọ́tí ìtọ́jẹ́ ká mọ̀ mẹ́rin pé bí wàá pé ó ti kúrò nínú kíni ìrọ́mù ayé ti gbà ń bẹ̀rù náà ayé ti gbà kò sì lè ṣe gbogbo ti ìjẹ́ yòókù. wàhálà hadiya ẹ̀rẹ̀ tó mú dání pé tó máa parí umra òun ṣe kíni ó pa ìgbà tí ò ti lé dé mọ́kà mọ́tà ti kọ́ dín tí ó wá fi á ṣe umra lọ́dún kejì táǹpẹ̀ ní umratul qada torí pé náà kọ̀ndíṣà tó yàn kẹfẹ́ rí fílẹ̀ náà pé bàbá tẹ̀ jọ wọlé ó padà lọ́dún yìí náà tó bá dọ́dún ti kìíní ọ̀wà mọ̀ á ti mọ̀ ẹ́ lẹ̀ àbá mọ̀ ẹ́ lẹ̀ jọ mẹ́ta náà ti lẹ́ gbọ́dọ̀ lò ẹ gbọ́dọ̀ yọ ọjà jáde àwọn àpò nínú haramu fún yẹn ẹsìn tó bá wòye sùnmọ́jọ́ mẹ́ta náà àwọn náà ń lò ló ń gbà wọn ẹ mọ̀ kàn rí ajá tí wọ́n fún kí ẹ wo àlẹ́ bí o ti ṣe sùúrù tó ìgbà tó padà dìgbẹ̀yìn kọ́ gbọ́dọ̀ àdọ́wẹ̀ torí ká ní gbogbo tọrọ ni kò ní tẹ̀bọ̀ tàwa bẹ́ẹ̀ ya pàtó ni tàwa ní ká dákẹ́ sábà wù wọ́n rẹ́ni. gbogbo ẹ̀ kẹ́ ń dàrú sí náà ni. náà kọ́dọ̀ kò sànù bá. nínú tí àdìsí bẹ́ẹ̀ kọ́ wa wọn náà ní pé káàdà hasùrù òwò fi umratul Hudaybiyah. ibi náà ni kọ́dá nàbí wọn náà ní umra Hudaybiyah ìtọ́bi pé ní Hudaybiyah pé ààyè yẹn náà dé jọ́hún náà. بين عمرة الحديبية وعمرة القضاء لم يمنع عليه شيء من محظورات الإحرام لأنه حل تحلل الكامل أني نقطع بواقبي إحرام يتي ولدمي ẹ̀kọ́ ti lẹ́mi kó ń bọ̀ lọ́dún mi gbogbo tó wá jẹ́ wọ̀ alẹ́ mi padà ṣe kí ni ń padà ṣe torí pé ó ti túra lẹ̀ tì yín pẹ̀tọ̀ tó bá dọdún mi á sì wá gbé kọ́lá fòkòhá àwọn àfọwọ́nì fíkì òní wàyí àkùtọ̀ anas táwọn èèyàn bá ṣe mistake fàwákọ̀ fún fífámin àwọn adó ní àròfá lọ́jọ́ kẹjọ ọjọ́ kan olóyè kẹdó láràfá ọjọ́ kẹsàn-án ṣe mistake bóyá ṣì kíni ká ẹ ṣì dé tì ká. awele aṣèrè àmọ́ lọ́dún láràfá lọ́jọ́ kẹwàá tí ì ṣe afa kò pé a jì wọn lọ torí pé rọmọmọ nìkọ́ọ̀lì sọlọ́lá àlẹ́yìí wà á lè yí wà sọ́lá nípa nàbí náà sọ ní ọ̀rọ̀ rẹ̀ báyìí pé ní alihaju yàwó ma nas níta ń pè ní hajj lọ́jọ́ táyà bá ń ṣe hajj níta ń pè lárafa lọ́jọ́ táyà kí ni tọ́dọ̀ láyé àràfà àìpé ní ọjọ́ náà ní àákà pé ọjọ́ àràfà wọn àti pé ti wà nù àdúrà táwa náà ti pé rabbana la tu'akhidhna in nasi'na aw akhta'na ọlọ́run ọba ìta bá máa ń fi bí wá ìta bá gbàgbé àbá ṣiṣẹ́ anabi ní ẹni anabi ní ọlọ́run ni mo gbà á lóòjọ́ táyà yìí ba ọlọ́run bá gbà bẹ́ẹ̀ torí pé àṣìṣe ni. wọ́n ìta wákọ̀ fún fìsámi ẹni tó bá dúró ní àràfà lọ́jọ́ kẹjọ kọjọ tó wà lọ́wọ́ hàn pé ah, déètì mọ̀rẹ́ kẹsẹ̀ kó didi náà nínú ọgbà ah, onílé kádùá tó wá dúró lánàá الشافعي رحمة الله عليه أن لا خلاف بين أهل التفسير أن أنا صلاة في عصر الحديبية أن كنتي أقول لنا ولنا وعفان بني آية يسو كالن با دي دينا تدينا مع نبي نحن نبي أتاجه وشي ومرضو فاشي وفي صحيح هو أنه حديث صحيح أن النبي صلى الله عليه وسلم قال في صلح الحديبية أنا صلى الحديبية ونقول fadiharu ẹ lọ pẹrẹ tó bá mẹ́rin dání tú àsìkò kẹsì fáwọlì ìyẹn ló káwọn sọ̀hábà lánàá fẹ́ ṣe kíni náà fẹ́ ṣe kí ló káwọn lámẹ́jọ mọ́ ẹ wá dúró wàhálà tí wọ́n ti ṣe afẹ́ wọ̀lú tán atọ́wọ́ kékeré ló kọ́ di wa ó tún wá jẹ́ kèfèrí à ó yẹ ká kó di nǹkan bá dẹ̀ tẹ̀ ta kó hàn fún alẹ́ ó yẹ ká dárú ṣùgbọ́n ntánẹ́bí sọ fún wọn ló padà lékè torí pé hamasa wa ìtara wa gbọ́dọ̀ ní ṣùgbọ́n ó gbọ́dọ̀ wà mọ̀ndọ́bítọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀rí gbọ́dọ̀ má ṣe kíni ó gbọ́dọ̀ má gáìdì ẹ̀ ó bẹ pé irú ìṣèlú pé àwọn ah, yẹ ká ti bóyá àwọn náà ṣe ń jọ náà lọ kódà níbi kan sọ fún ẹ pé sáwà ah, gbà bẹ́ẹ̀ ni sáwà padà bá náà ni kó di pé ní ìyá wa Umu Salama wọn ah, tó bá náà kà nígbà tó bẹ síwájú ọba kọ́ ṣe tẹ̀ ẹ́ náà ṣe pàtàkì pé anabi pẹ́ tí ó fari kà ó mọ̀ di tótó àmọ̀ padà ń tótó anabi máa ń segin ó máa fari abalagbada yẹn wọn abọ́ bẹ́ẹ̀ mi náà fati mi náà àmọ́ àtàmọ́dé ó yá ayiwa kọ́dà Umar ibn Khattab ọlọ́ba anabi Muhammad sallam pé alasina ala alhaq sèbá ala wà lórí òdodo sèbá ala wà lórí ọ̀nà àná anabi níbẹ̀ ni wàlí mọ̀ ẹ̀ náà nakubalu lẹ ní yàfi amúlẹ̀ dín ní nà bó láti máa fọ́ gbà yé pẹ̀lẹ́ báyìí ní ọ̀rọ̀ ẹ̀sìn wa alẹ́ mi bọ́lá ń ṣe wí fún mi nu òun sì ní ó ràn mí lọ́wọ́ subhanallah bí anabi ṣe wá sọ fún umaru umaru tó gbọdọ̀ abubakar lọ ó tún lọ sọ ntí ó sọ yìí fún abubakar kí lè anabi sọ ní tí anabi sọ nù ẹ̀gbọ́n abubakar ti dín tánàbí sọ ti sọ tánàbí sọ bẹ́ẹ̀ tọ́ olóhùn náà lọ́wọ́ náà ní ẹ̀ǹgbà lọ́nà wa sọ làkọ́dé sọ̀dákọ̀ lọ́wọ́ rọ̀ṣúlàwù rúyà bilhaq látẹ́rì kùlọ́n nàlmẹ́sítẹ̀lì haram insha allah. ẹ̀rí padà tó wá sọ kalẹ̀ pé alẹ́ padà wọ́n mi fẹ́. ẹ̀rí lọ́mọdún mú kàtọ́ wọ́n ní ńgbà tí àyà ń sọ kalẹ̀ òun bẹ̀rẹ̀ sí ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore kún yìí tó ti ń ṣe tẹ́lẹ̀ ètò wa foríjì bóyá òun lè ẹgbẹ́ owó bóyá òun lè rà foríjì ìkẹ́ kọ́kọ́ fà sẹ́yìn kó ń tó tẹ̀lé àti ànábi níjọ́ kan ṣoṣo torí pé ó rí pé nǹkan ńlá tó ń ṣe nìkan kí n ti gbà lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ìtara agbá náà kìlẹ̀ yóò máa dún kòkò mọ́ wa ló ṣe ń jọ náà. ní ìgbà ti lọ́mọ yìí lẹ́yìn àná lè ha àjàtà dà àyàtọ̀ ìlà lè halẹ̀ ti lọ́mọ ní tí bùkátà kòkè fún ẹnìkan ṣe kínní kan bọ̀rọ̀ alẹ́ ẹ̀fá ni wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti wà ẹ̀ lè fárun ẹ̀ lè ní kankan ẹ gbọ́dọ̀ ti tahallul aywa lima fi tariki min al-mashaqqati al-azima wa hiya muntafiyatu shari'a lórí sábà ní kádùn bẹ́ẹ̀ ìnira tó pọ̀ yóò máa ṣẹlẹ̀ sí wọn ẹ̀rí ìnira tó pọ̀ ni. al-imam bin wazir ní ittafaqu ala anna al bil-adu yubihu tahallul wọ́n lé àwọn àfa ẹnu wọn kò pé táwọn sábà dé náà dè yẹn tó yàn jẹ́ kéèyàn dé ibi tó ti fẹ́ ṣe àbí ọmọrọ ó di ẹ̀dẹ́fu kó ṣe kíni kó ṣe tahallul kó fárí kó bọ́ra alẹ̀ níbi tó dé náà. ìbéèrè wa ni pé ẹni tí o ti gbé ìrọ́mù ńkọ́ tọ́nà fi dí mọ́ ọmọ òde kíni kò tí ì wọnú iṣẹ́ kankan tẹ́lẹ̀ náà. ìlà ṣàròtò lọ ìbtìdá ìhrọ́mì wọ́n ní ẹni tí ó gbé ìrọ́mù ìrọ́mù ti alùmúrọ́ ní àbí alhajj fàkọ́l ó wá sọ iná màhálíyá haythu habasani habasatini wọ́n ní tọ ayọkẹ ibi tí parí iṣẹ́ hajj mi sí àti ọmọrọ ní tí ibi tí nǹkan bá ti kíni tó bá dè mí sí ẹgbọrọ yìí àdìsí kẹpàdà ń wà tá kàdàkà ń wájú pé ṣé lánìyàn pétọ múrọ eh, tí mo gbé ibi tó bá dé mi kọ́ọ̀tù ni o ibi tó ti gbé ìrọ mi pé á ní làbáyíkà alhaj àbí làbáyíkà alìhùmúrọ mùtàmátì àbí mùtàmátì àbí ayélá ilà alhaj àti bá a ti máa wọnú iṣẹ́ hajj tá a ti kọ́ tí ẹ lè wá fi kọ́ndíṣẹ̀ pé mi ti wọnú iṣẹ́ hajj yìí o òun parí rẹ̀ ilá haisu habasat ni níbi tí nǹkan bá ti dè mọ́lẹ̀ ní tí ì bá lè kọ́ntínú mọ́ ọ ní fàlàwù tàhálùl màjáná fìlìjẹ̀mí wọ́n ní ẹnu kò pé tí ìkẹ́ bá padà dé bóyá àwọn ọ̀tá ni bóyá rẹ̀ kẹ́ ló da mọ́lẹ̀ ni wọ́n yóò bọ̀rọ̀ alẹ̀ láì ní ìtọ́nà kankan fàlà hadi wàlà kọ́dọ̀ kò sí hadi ìfò kò sí kọ́dọ̀ pé yóò padà wá san umuru abajẹ padà sàwọn kan hasuru bimarọ̀ ni bóyá àárẹ̀ ló kì í ní ó gbé ìrọ́mù ni ò bá lé lọ́mọ́ ẹ̀rí ló bá dákú wọ́n á rí pé àkọ̀mọ́lé ah, lọ́mọ́ àwọn àdúgbò àbáwọn ọ̀tá náà dì náà ń dáná pé ẹ̀yìn ò lè kọjá bí o torí pé nísìnyí gbogbo ẹ ti di ìrọ̀rùn ni àbíkò tá ń fẹsẹ̀ ẹ́ rìn oríṣi nǹkan ló lè dé kíní ló lè ṣẹlẹ̀ lọ́nà. àwùjọ ya ìnáfàkọ̀ àbí tí ó mọ ẹdẹ ló bá sọnù kò sí tí ó mọ ẹdẹ tí ó gbé dọ́hùn mọ́ ó sì ti gbé. nǹkan mi ló ṣẹlẹ̀ wọ́n ní yóò bọ̀rọ̀ alẹ̀ láì ní ìtàn kankan eléyìí ni mọ́tàbù imam shafi àti imam ahmad kọ́lá ibn qayyim alimam ibn qayyim sọ pé la yalzamu al-muhsara adiyun wala qada ẹni tí nira dé lẹ́ẹ̀kọ́ ibi tó dé náà ló parí iṣẹ́ umrah àbí hajj rẹ̀ sí wọ́n ní kò sí ìdàn tí ó san li adami amri shari'i bihi torí pé nínú òfin àáròfin kan tó di pé kó ṣe kínní kò ṣe bẹ́ẹ̀. wàmánà kọ̀díyà ti sólẹ̀ alẹ́dì ìwákọ̀ àfìlẹ̀ òdebíyà ọkọ̀dì ùsìrò àmàl òdebíyà wàlàmì àtẹ̀mẹ̀rù mínú máa wù fìlẹ̀ ọmọrọ̀ tó kọ́dọ̀ ìlà lùbàm. torí pé àǹkan sọ pé níwájú ò ti lọ mọ́ ó jẹ́ ẹ̀dẹ́kọ́ wá sanni ọdún tí ó bá ṣe kínní tó tẹ̀lé àwọn àdó pé ah, ààrẹ rí kan tó pin dandan nítorí pé anábàbà sọlá ìbátan dá padà lọ́dún kẹfà tó wá padà lọ́dún keje o kìí ṣe gbogbo ẹtọ́ bá wà lọ́dún kẹfà náà lẹ́sìn kínní náà bá padà ká pé dandan ní gbogbo náà yẹ kẹ́tọ́ tẹ̀lé wa. àwọn onímọ̀ anáhà làmùtákùn kọ̀dọ̀ ibẹ̀ láti gbọ́ pé láti mọ̀ pé kìí ṣe kọ̀dọ̀ pé àdandan ah, sísan mọ́tòrí fatami pé ní mọ́tòrí kọ̀dọ̀ pé yìí tá a ṣe máa ń gbà káwá lọ́dún kejì kódà ìgbà pé yìí tá a ṣe kù láti kínní làwọn aṣọ أني ولم ينقل أنه أمر الباكين بالقضاء أني أسيري كان بيقاسي كتو gbogbo ẹ̀yin tẹ́ bá lọ tẹ́ padà ó dandan lọ́dún mi ẹ̀ ti kíni وفارق الفوات لأنه مفرط بخلاف المحصر أني إلي يا تسنتي كبوما لو تو يبو بفاله torí pé alimọ́sọ̀rù wọn kọ́ di ni kì í pé òun ò fẹ́ ṣe àyẹ̀pẹ́ ní ẹni tí ó bá padà ló torí àárẹ̀ ni àbí tí ó mọ̀ náà ló sọnù ni àbọ̀tà ń dáná ni àbí kankan ṣe ni ò wá fi kọ̀m̀plìtì ẹ̀ àní ìtòlékè náà ni pé kò ní ṣe kí ni kò sí ìtàwọn ẹ̀fọn. قال في شرع الكبير في وجوب القضاء والروايات أن إحداهما تجب ọlọ́rọ̀ kú sí méjì rẹ̀ kan ní dandan ni sàwọn àkànnà tó fa ètò wájibà ẹlẹ́ntì ọmọrọ̀ bá bọ́ fún àbí hajj lẹ́yìn wà tó ti gbé ìrọ̀mù dandan ni kó lọ sán kò bá yẹ pé hajj dandan ni àwọn tàtọ̀ wọ́ a àbí hajj tí èsè dandan hajj wo ni aji woni jẹ́mọ́ hajj wo ni èsè dandan bóyá láti la ẹlẹ́ẹ̀kejì lọ alákọ̀ọ́kọ́ ni dandan bóyá ó ti wá gbé ìrọ́mù tán nìkan bá ṣe ni ò bá rí ṣe mọ́ ọ́n ah, kéku ṣe dandan mo kú ti ṣe ájì tẹ́lẹ̀ nẹ́fìlà ni mo fẹ́ ṣe kíni mo fẹ́ fi ṣe ọ̀nà kan sọ pé sọ́lá ti wọnú rẹ̀ dẹ́dẹ́ ni ó padà wá san ní nígbà mi wàyí alimọ́sí ab wàá wà kọ́ọ̀lù àyímọ̀tì sàlásà ádà Malik wọ́n ní àwọn àyímọ̀ mẹ́tẹ̀ẹ̀ta mẹ́ta náà sọ àtọ̀ sí mọ̀ Maliki àdìpé mọ̀ Ṣáfì Imam Ahmad àti Abu Hanifa ẹ̀ dandan ni sílẹ̀ rí wọn hadith afa sọ́wọ́nù dàrú kútu ni aládàbí ni mà ń fàtà wọ àròfàt ẹni tá àràfà bá bọ́ fún ọkọ̀dé fàtà wọlé hajj hajj ti bọ́ fún faliyata halal bi umrọ kó yà sọ di umrọ wàlẹ́ yìí kọ́dọ̀ kó yà wá sẹ́kìn kó yà wá sàn ọlọ́rọ̀ yìí sìn kì í ti kọ́ran yẹn nìkan náà ń báyìí pé gbogbo hajj tó kó kó bọ́ fún kó bá jẹ́ ọ̀ràn yàtì àbí náà fìlà ìwáyé ẹlẹ́ẹ̀kejì ni pé lákọ̀dọ̀ àárẹ̀ yìí nkánà náfìlà ni ẹnitọ́ ẹ pé náfìlà ni kò sí kankan tí ó san aleykum salaam torí pé alimutatọ wíwú ẹni tí ń ṣe náfìlà tẹ́lẹ̀ amiru nafsi oníkíní amiru ara rẹ̀ kí ètò mele ó lè máa ṣe lọ́wọ́ lónìí wọ́n ṣe kíní o ò ṣe mọ́. wàá mọ̀lẹ́fàr ẹnitọ́ pé káyọ̀ pọ́nà yẹn ni fàáwọ̀ dandan fún torí pé ilé ni ọ̀rọ̀ àwọn màlìkíyà bákan náà àlìyẹ́sà mọ̀mọ́ fata alhaj dam ẹni tí àjìbá wa bọ́ fún tó ní ṣe lọ bẹ́yà kẹ̀kẹ́ ló ṣe ló fi bọ́ fún ṣé yóò wá pẹ̀rẹ̀ láti fi ṣètò ẹ̀rẹ̀ kò rí parí ẹ̀pẹ́ aṣọ fúnra wa pé tí ẹ bá fọ̀rọ̀ kẹ̀kẹ́ lẹ̀ ń bèèrè hajj ẹ̀rí tó jẹ́ náà wà àjìbá kílá ní yóò fi ṣètò ẹ̀rẹ̀ yóò pẹ̀rẹ̀ ṣerú yẹn náà wà lọ pé kò tẹ̀ wá rí ṣetán ni pẹ̀rẹ̀ àmúlà alimọ̀ṣúrù mi madhab imam ahmed wọ́n ní ìtòrí ilẹ̀ lọ́dọ̀ alimam ahmed òun náà ni pé yelizamu dandan ni yóò pa nǹkan. ẹlẹ́ẹ̀kejì ni láàyè yelizamu kò ní pa nǹkan kan wọ̀rọ̀ jáhàhà jama'atun min al-muhaqqiqin ẹlọ́pọ̀lọpọ̀ náà wọn afa eléyìí ni wọ́n. padà rájìun náà ṣe kíni padà rí ṣetán káyí pé ní ó ṣetán ní àwọn kankan bọ́ tí ká sì pa ẹran ká lè fi dí ó lè dí ìyẹn láàmú sọ pé ní ó ṣe lè pẹ̀rẹ̀ fún gbélé tẹ́lẹ̀ torí tó bá pa náà ní ká bó ṣe kíni bó ṣe hajj. ṣe láàfin ulama. wọn jẹ́ kó rí umra lè ṣe àbí hajj ṣe wàsọ́yọ́ anakula mani min ikimali nuskani nítorí ilẹ̀ náà ni pé gbogbo ohun tó bá ti kọ díyàn tí ò jẹ́ kéèyàn parí hajj ló bọ́ sábẹ́ kínní alhasuru wàkúlù hasuru wujud gbogbo ìnira tó bá ti wà tó kọ díyàn òun náà làánà kàkó pé hasuru tó náà mìíràn pé ọ̀tá nìkan ní kèé sọ̀tá nìkan mí ni àdúgbò yóò lè jáwọn ọ̀tá ni ẹ máa ọ̀tá ti kọjá náà bàbá rẹ̀ kan lórí kó àwọn ṣe wà ayíkọ́ lè kọ́ńtẹ́ àbí kọ́ lọ sọ pírẹ́ṣẹ̀ kò sí ní èdìdé fún yẹn ìjọba yìí lẹ́yìn ìgbà tó ti gbé ìrọ̀m tó yẹ pé ìgbà tán ni yóò dìde nǹkan iṣẹ́ àjídìde gíní ó ti parí àwùjọ ya iná fakọ àbí tí ó mọ iná ló sọnù ẹ̀rí tí ó mọ iná tí ó sẹ́ni tí ó fún mi tí ó sì lè kọ́ntínú mọ́ àwùjọ ẹ̀rù sáàlì fàáwà hasu gbogbo ẹ̀ náà ni hasu tọ́lọ ní fàáyín ò sórí ìnira bá bá yín tó kọ́ dín yín tí ò jẹ́ kẹ́ parí iṣẹ́ hajj fàmọ́tẹ́ ìfàrọ̀ mi nà lẹ́hàdì ètò bá rọ̀ yín lọ́rùn nínú ẹran ìpa. bákan náà ìtàlàfà ìlànà fi ojú bìlẹ̀ hàdì alàlì mú sọ ẹnu tó kọ pé <clears throat> gbogbo ẹni tí ìnira bá kọ́ dín tí ò jẹ́ kó rí hajj ṣàbí ọmọrọ̀ ṣe gbogbo náà ní kápá nǹkan ó sọ̀rọ̀ yẹn fún. bàbá àbájọ mọ́rọ̀ ìlànà ìlà òjò bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà dúró lé lórí yìí sọ́mu aṣọ́nàtà àyà tí ò bá rí owó ẹran tó gbà tó ti gbé ìrọ́mù tó ti bọ́ra lẹ́hùn yóò gbà wọ ẹjọ́ mẹ́wàá ni. bìní yá ti tọ̀ halol pẹ̀lú kó ti dàníyàn kó ń ṣe kínní kó ti bọ́ra lẹ́ wà sọ̀hí ádámù wòjú mi wọ́n ní ìṣùgbọ́n èyí tó wà sọ̀hí ni pé kì í ṣe dandan ọlọ́dà fàmọ́ sáyẹ́ fara mi nìlá yìí nítorí pé ara yín bá ká ìmọ̀mù amadu ní ọ̀rọ̀ méjì yìí kan náà ni pé dandan ní kejì náà ni kéde kíni kéde dandan fàyínà wùlàmúyà kùn má kúlè sọrí alẹ́dínà kánú má àdàbí sọ́lá hadi wọ́n ní lóòjọ́ tí anabi padà yìí kéde gbogbo àwọn tó má pẹ̀lú anabi náà ṣe kíni náà mẹ́rin dání tẹ́wáṣí lọ òwe tán níjọ́ wọn bí one thousand four hundred ní nǹkan. wọ́n lọ́mú yàmúrù alẹ́ mi lókòtò ìgbà tó àti wà lọ́mọ yìí o nkálukó ṣe kí ni kó wọ ẹran sanu kasọkẹ lọ fárí ó sì du ẹran torí kò mẹrin dání pé tó ń bá ti ṣe ọmọ rọtọ ń pa ìtumọ̀ ẹ pé ó pa gbogbo ẹtọ́ náà bá mú ẹran dání bẹ̀ pé ìgbà tẹ̀ ti rí mọ́kàwọ́ mọ́ ajẹ́kẹ́bi tí tàhálùlù yóò ṣe kí ni yóò ti bẹ yóò ti ṣẹlẹ̀ náà ni ẹgbẹ̀rún tẹ̀ mú dání ẹni ká gbé yóò pọ̀ yókù náà láti pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti rí ọmọ rọ̀ ṣe ẹ̀ńgbà tó ti gbé ìrọ̀ mọ́gùn èèyàn wá ṣe umrọ mo ti pé rọm kò rí ṣe mọ àbí hajj ṣé dandan ni ó gbọ́dọ̀ san wàrọj ádámì wòjó bi ẹni èyí tó nílẹ̀ náà ni pé ẹni ṣe dandan zálìkà àná lẹ́dínà kánú máa nàbí sàlám fi umrọ tó kọ́dọ̀ torí pé kèé ṣe gbogbo ẹ̀ tán wá pẹ̀lú anábì ní umrọ tó kọ́dọ̀ pé umrọ tó wá ṣe lẹ́yìn ìtàkọ́kọ́ kèé ṣe gbogbo àwọn ìtàkọ́kọ́ tí wọ́n bá ṣe tọ́jà padà nítorí pé tẹ́wá lọ wọnú tàn yẹn tó padà wá ṣe ìtọ́sí ní ọdún tó tẹ̀lé wọn kéré sí tàwọn àkọ́kọ́ káìpẹ́ dandan ni òǹkà wọn ló yẹ kó segin ni kó wà mẹ́ kán mí ìtàn àti mìtà àkọ́kọ́ tó wá tó wá jọ ìwọ̀n ṣùgbọ́n ìkéré sí yẹn fún mi pé kì ṣe káìpẹ́ dandan ni gbogbo wọn ló yẹ kó tún kó tún wà mẹ́ ọdẹlẹ́ yìí ni tí ó tẹ̀wọ̀n lórí mọ́sálà eléyìí náà àdìsí méjì nínú báàbò yìí bóyá ká kò dé. lọ hajj ni wàá bì ẹnà àṣeyọrù ọmọ dáàlì kàálà láàyè bí aziz kọlọmọ sùpánù wa tààlà kò ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ọmọ yà wá tàti wà lọ́wọ́ náà kọlọmọ fún wọn ṣe àṣepèṣe àwọn tí wọn ti lọ náà.